جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنا عليهم مقصدة في عمد ممددة بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه adúpẹ́ يا ọ̀dọ̀ ọba tí ó tún fi ìṣọ́ rẹ̀ sọ wa láti àná tó fi di ìrọ̀lẹ́ òní ní ìtẹ̀síwájú nínú ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú alukurani alápàlẹ́ lánàá suratul fil ònlàtú nírọ̀lẹ́ òní lágbára ọlọ́run suratul humaza òní àmàṣe àgbéyẹ̀wò rẹ̀ kíkà rẹ̀ láti gbọ́ tí wọ́n ti ké sí wa létí wọn. ayé alákọ̀ọ́kọ́ wáìlò lèkólè hómezà tí ń lómezà wáìlò a ti sọ fún wa wípé ìyàtọ̀ lágbára tàbí ọ̀gbun kan tó ṣe pé ètútú ìdọ̀tí ara àwọn ọmọ inú náà ìmọ̀ tún jáde níbẹ̀ ètùtù yìí lọ́lọ́run fi ṣèlérí ìyà fún ọ̀húnmọ̀zá tì ń lọ́mọ̀zá àwọn tó ṣe pé bọ́ọ̀ bá ń bẹ́ ń bẹ̀ wọ́n ó bu ọ bó o tún sí ń bẹ̀ náà wọ́n ó tún yọ sòtì ẹnu sí ọ. wáyé ló lè kó lè ọ̀húnmọ̀zá tì ń lọ́mọ̀zá yẹn pé sharon aburú ìparun kọ́ ti gbogbo ẹtí bá máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tọ̀ àánú fi tó ṣe wípé yóò tún gbẹnu àtẹ́ lóòyàn yóò sọ tí ọ̀dà nípa èèyàn ọlọ́ọ̀ni aburú ìparun kọ́mọ ìjẹ́ta àwọn ẹ̀dá bẹ́ẹ̀. tọ́wọ́ lẹ̀dá ọ̀hún alẹ́bí ìjàmà mọ́láwà dada ńlẹ́ni tó ṣe wípé kọ̀gbọ́n nǹkan kan yé ipa wa ti ń lé ayé tayọ pé ọkàn wà kówó jọ ó kówó jọ tán ọwọ́ bẹ̀rẹ̀ sí ní kà á ó bẹ̀rẹ̀ sí ní kà á owó wa ká ìrojú kúra kóńbi tọ́lọ́ ìyá ìsàbò ànàmọ́làwò àkàládà èrò rẹ̀ ni pé ń bá ti lówó pọ̀ kò ní kú yàtọ̀ nù ànàwò dọ́mìnà lè nàfẹ̀ bìhábàlmẹ́lì alẹ́dì jamaahu alikuluda fi duniya wàlí ìfìlàtà mina lè xisab. èrò tiẹ̀ ni pé ẹ bá ti lówó lọ́wọ́ owó ń yọ fọwọ́ sọ̀yà fún pé àníṣe ó jù sílẹ̀ ayé ni ó máa bẹ́ńlẹ̀ ayé gbére ẹni owó ẹ̀ bá sì pọ̀ yóò mọ̀ bọ́ kó omi kọ́ wá ṣèṣirò rẹ̀ wájú ọlọ́run tó bá lọ́jọ́ ìgbìndínlẹ̀ kìámù ìyẹn ni pé yá sábà ẹnìmọ́lá wò àkàládà ó rò kówó òun yóò ti kọ́ wọn bẹ́gbẹ́ lọ bẹ́ lọ gbére nílẹ̀ ayé ọlọ́run ní kálá ẹ sọ fún ọ ọ̀rọ̀ òrí bí ṣe ń ròhùn lẹ́sẹ̀lẹ̀ amúrúkà mẹ́yàdọ́nù bó ń ṣe ń rò kọ́ lọ́rọ̀ ṣe rí láyé sọ̀rọ̀ hànàfin náà ọlọ́run lówó ni wọ́n sọ ọ́ nù ná tọ́ba jọ́ gbìdá àlìkàmù iná wo ni àlìṣútọ́mù iná tó ṣe pé gbogbo tí wọn bá fi inú rẹ báyìí yóò jẹ tán pátápátá ni táà ṣìmù kó làmà yóò lùkọ́ fìyà gbogbo tí wọn bá sọ ọ́nà ẹ̀ báyìí yóò jẹ ni yóò rún régi yóò rún yóò rún wégi yóò rún yóò rún gbogbo ẹ̀ pátá tuntun wọ́n máa dẹ̀rọ kàmẹ́lẹ̀ ṣùtọ̀mà tábà ti ń sọ nípa iná ṣùtọ̀mà kò yíyọ èrè ànábì wọ́n máa dẹ̀rọ kàmẹ́lẹ̀ kíni ó jẹ ọmọ mọ àkíkọtò náà bóun pàápàá náà báwo ló ṣe rí bóun náà ń ṣe rí gángan àfẹkásàlàyé ẹfọ náà rò lọ ìlúmọ kọdà iná ọlọrun ni ètò ṣe pé oúnjó ìsọwọ́jó nǹkan rẹ̀ ọlágbára pọ̀ alimusitaani lati ṣẹ̀dí dàtúláàbù oúnjó wèrè alẹ́ tí mi ṣe dàtí háríà iná tó ṣe wípé látàrí agbára ìgbóná rẹ̀ tó ti gbóná fayọ bó ṣe yẹ táǹfọ̀dọ̀ mílẹ̀ àjẹsán ìlàlẹ̀ kòlóbì yóò jóni lára yóò tún wá jẹni lọ́kàn. alẹ́ ti tàtọ́lẹ̀ àlọ́lẹ̀ àfẹ́dà iná lẹ́yìn mọ̀ àwọn tí a bá wọ náà ilẹ̀kùn náà mọ̀gàlákọ̀tàn àlẹ́ yìí wọ́n ó dé pamọ́ wọn ló fi jẹ́ pé iná tó lágbára jùlọ ńlẹ̀ ayé iná lè ṣe búrẹ́dì tátẹ́gùn kan kò ní láyè wọ ọbẹ̀ yẹn ni pé mọ́ ọ̀sọ́dàtún ilẹ̀kùn náà wọ́n tì má wọn pa bámú bámú fi ahmedin muhammad dada àwọn òpó onírin tó gùn tó ga fíofío ó ní tún gbé síbi ilẹ̀kùn náà ìyá àlàyé àkọrọ̀jù mi kọ́mà sí pé ah ojú mi pọ̀ ọ fẹ́ sájáde kò síbi ọ fẹ́ sájáde lọ. àfàwà haumadi kọ́lọ̀ nǹkan bá ní kẹ́hùn. wọ́n ní wáyé ló ń lè kó lè ó máa zà tí ń ló máa zà yóò lọ́wọ́ tàn án la bí sọ́kọ́sì wọlé àdá bí wáléwáyé lè. ọlọ́run bá ń fi ìbínú rẹ̀ àti ìyá rẹ̀ àtàyè tó ṣe pé ìyá rẹ̀ ọlágbára pọ̀ ó fi ń ṣe ìdẹ́rùbà fúnkẹ́ni fúnkani mẹ́ńkánì dáàbò mẹ́ńkánì dáàbáwó àpáànù fìdánì ó fi ń ṣe ìdẹ́rùbà fún gbogbo ẹni tó ṣe pé isa máa bu ẹnu àtẹ lóyàn ni kò sí ti máa mọ nǹkan ṣe dáa lójú tiẹ̀ afẹnuṣáta wọn abú wọn bíi ńlá yín ìyàrin àléébù wọn ni máa ń lépa káàkiri. wọ́yàtànà kan fún ẹ̀ ń bá jẹ́ ní iyì lọ́dọ̀ tiẹ̀ ẹni èbú ni ẹni àdínkù ni wọ̀yẹ́ àkóló lòṣèlú márùn-ún bẹ́ẹ̀ ni ń jẹ́ rìn èèyàn bó ní ṣe ń jẹ́ gbèlègé bá ti pẹ̀lú ọ̀rọ̀ yìí. ayata nazalat fil akhnas ibni sharif wani ni aya wọ́n ní wọ́n ní àyà yìí sọ̀ kalẹ̀ ọlọ́run fi bá ẹnìkan wí ni ẹni àwọn ní al-akhnas ibn shuraiq àwọn kan ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní walid ibn mugira wọ́n ní ọlọ́run fi bá wí. فقد كان كل منهما يطعن في رسول الله صلى الله عليه وسلم torí pé àtẹnìkè ní àtẹnìkejì wọn ìní máa ń bú ànábì wọn á bú níbùkúbù wọn á fẹnu ṣáta rẹ̀ wọn á sá lọ́gbẹ́ ẹnu wọ́n yàtọ̀ nà kọ́sù wọ́n sì máa ń fi àbùkù kàn ánábì. alẹ́dẹ̀ ìjẹ́mà màálàn wà á dáadáa wọ́n lẹ́dẹ̀ dáa kí wọ́n ní ntọ́fà fífi ń bú ànábì abẹ́ni tó pé gbogbo dáàbò ẹ̀ gbogbo àdámà tí a ní pé kọ́sà máa bú yàn kọ́ máa yọ sọ̀rọ̀ tí wọ́n ní sáwọn èèyàn ntọ́fà fífi ń ṣe bẹ́ẹ̀ ni wípé anáwó jama mẹ́lẹ̀n kẹfẹ́ rọ ọlọ́run fún lówó tọ́pọ̀ ó ní orówó kójọ tó ń pọ̀ dáadáa wàá dáadáa o wọ́n bẹ̀rẹ̀ sí ní kàyéwò ọwọ́ ń kà lẹ́nu la yàrá ẹ̀ǹzán lè ra àdè lójú tí a ní pé kò sẹ́ni kankan tó lè jẹ́ ní àpọ́nlé kò sẹ́ni kankan tó lè jẹ́ ní iyì ìlà bìlìmọ́ọ̀nì àfẹ́ńbálówó lọ. àwọn kan sọ pé àǹdáadáa wo wọ́n ní àádàwó lè nà wá ibi owó tí ẹ ti ń kójọ tí èèyàn ti ń ṣerú rẹ̀ torí ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà tí ọba ṣẹlẹ̀ kó lè bá rówó ná fún un. ìgbà táwọn mùsíbà ti máa ń rólédè mùsíbà nígbà ọba dé kó lè bá rówó ná wọ́n ní tí máa ń jẹ́ òṣòwò rẹ̀ nígbà máa ń kà lákàtún ká owó ìtúntì lé ó ń ti pọ̀ sí a ó ń ti di bílíọ̀nù ó ń ti di tírílíọ̀nù huwa yadhunnu ìmọ̀ lérò pé anamọ̀ ẹ̀ńdà omi máa lé pé owó tó ń ní owó tíyẹn bá ti ní èyàn ní kú wàyí ó tún ilẹ̀ àmàna mínàlì máwùtì òun ò fìyàn lọ́kàn balẹ̀ pé ńgbà owó bá ti ń bẹ kò sí kú ìdálìkà fẹ́ẹ́ náà yá ìdí nǹkan fi jẹ́ pé iṣẹ́ rẹ̀ ìhùwàsí rẹ̀ ìwàsí ẹni tó ṣe wípé ń lérò pé anambabun àwọn ọmọ ṣẹ́kù lọ gbére mohaladun àwọn ò ní kú abadadari láéláé àwọn ò ní kú sáyé ẹni pé sẹ́yìn bá ti lówó lọ́wọ́ owó ní ojú kéèyàn máa ń sẹ́mi lọ tí ò ní kú láéláé ọlọ́run wa ní kàlà ọ̀rọ̀ òrí bó ṣe rí wọn bó ń ṣe rò ó bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. Inama làwù láyọ̀kúlẹ́dà o owó òde ò lè jẹ́ kọ́ máa sẹ́kù lọ́gbèrè kí ló tíì ní lówó so lówó tó kọ́ ọrùn náà nígbà bínú ọlọ́ọ̀dẹ ọ̀wọ́lẹ̀ tówótówó ni yẹni kó wọ rẹ̀ láyọ̀kúlẹ́dà o kò lè jí ọmọ abẹ láyé gbére wọlámíyàmúná omínà ọ̀dábìlà nígbà yìí ọlọ́run bá sì dé òun ò lè kọ kò lè gbà ọ́ lẹ́kọ̀ọ́ mi ọlọ́ni ẹ sọ fún un fàyè tara òfin náà rí jahannam á sọ sínú náà jahannam nígbà tí a bá lẹ kóró dàbí nù tí a bá lẹ sọnù bá ti sọ sínú náà jahannam sínú náà hùtọ́mọ ni. wọ́n wá sọ iná yìí wọ́n pè ní alẹ́ hùtọ́mọ èyí ti rí lẹ́nàá tó há sí mu kó lamà yóò kọ́ fi hàn gbogbo tí a bá ti jù náà báyìí ìmọ̀ jẹ́ yóò jẹ́ lájẹkúná yóò jẹ́ lájẹtánì wọ́n la tó ìbínú àlàṣẹ yìí kò ní ṣe nǹkan kan kù nínú ara tí wọn bá jù lẹ. wọn máa àdàrà ọkà máa lèxú tọmọ hàbí lèxú tọmọ iná àwọn tọmọ tá à ń sọ yìí lẹ́yìn sátìmí máa yọ ètò bèyẹ lẹ́mọ́ká eré ànábì ò tí ì mọ̀ ọ́ ọmọ bó náà ń ṣe jẹ́ àfikáròyìn rẹ̀ fọ́ ṣùtọ́mọ̀ yìí náà rò lọ́ọ́ ìlmọ̀ ọ̀dà iná náà rò lọ́ọ́ iná ọlọ́mi iná tó ṣe pé ìsọwọ́jú rẹ̀ ọlágbára pọ̀ ọlọ́run wá ṣe lọ́jọ́ ó pe ama rẹ̀ lẹ̀ liàdá àbẹ̀lẹ̀ káfàrà ti wọlé ọ̀hún sọ́ọ̀t láti lè bá díyà jẹ gbogbo àwọn kẹfìrí ó mẹ́ta lọ́kan ẹ̀ǹtí ń bọ̀ bá ẹ̀ǹtí ń bọ̀ sẹ́yìn ẹ̀ǹtí ń bọ̀ dò ẹ̀ǹtí ń bọ̀ yemajá ẹ̀ǹtí ń bọ̀ kẹ́ẹ̀bàdàn ọlọ́run sì pa iná yìí ọ̀pá lẹ́sẹ̀ lẹ́dẹ̀ wọn ó pe ama rẹ̀ lẹ̀ dáwọn kẹfìrí àtàwọn ọ̀hún àwọn ẹlẹ́ṣẹ̀ ayé alẹ́tì tatọ́lẹ̀ àrùn alẹ́ àfìdá iná tó ṣe wípé látàbìlọ́gò fi hàn dábìhìm ìlà kòlòbìhìm kò ní jẹ wọn lára wọn nìkan yóò jẹ wọn lára yóò tún jẹ wọn nú ọkàn ọkàn sì ní akitaro lè hàn ìta àlùmọ́ ìní máa jẹ ìrora jù ní ògbórí kẹyà àti mẹ́lá rárá. fàyídà ni àṣà tí ò ní àrùn bí ní bá jẹ ní débi ọkàn ajẹ́pẹ́ balagal ìnsánì àfọ ajẹ́pẹ́ ìyàwó ó ti jẹ̀yàn dojú ẹ̀nu ọlọ́run làwọ̀ ó wọ́n ṣe wá lọ́mọ náà o òjíṣẹ́ lọ́wọ́ bá sọ́lọ́ lọ́wọ́ àdéhùn sọ́lọ́ ó ní náírà kọ́ máa bè é alẹ́tì yóò kéde wa banu adam iná yín tẹ̀ ń dá yìí iná tọ́ màá nẹ́bí adam tẹ̀ ń dá njọ́ tí ń tẹ̀ ń dáná bọ̀ njọ́ tí ń jẹ́ ná iná ẹ̀lẹ́ntíríkì ni iná búrẹ́dì ni iná sófù ni iná gáàsì ni iná igi làgídí ni gbogbo ti ń jẹ́ ní pátá etí àti ń dábọ̀ tẹ̀ dàsìkò yìí àti tí wọ́n máa dáta yóò fi parẹ́ gbogbo ẹ̀ pátá abala kan lọ́sẹ̀ jẹ́ a pass ńlọ́jẹ́ nínú àádọ́rin tí iná pín sí síbi ẹlọ́dọ̀ ọlọ́run yẹ kan láfi ń taná láfi ń sèmálẹ̀ ẹ̀yọ́ kata yẹn ọlọ́run wà mú wa pẹ̀lú sixty nine tó sẹ́kù sínú náà yóò wá pa ogbẹ́ pọ̀ ni yóò wá fi jókè fẹ̀ sínú náà tó bá jẹ́ ògbẹ́ni àlùkí àmì. àwọn sàbẹ̀dì wàyí náà lọ́kàfíà tẹ́pọ̀ wọn náà táyé nìkan náà bá fi jóyàn ó ti tó anábì náà fọlọ́n tẹ́mi ń bẹ̀ lọ́rọ̀ mi búra ẹyọ kan táyé wọn àti sixty nine tó sẹ́kù gbogbo ẹ̀ pátá wọn papọ̀ tí wọ́n jókè fẹ̀. àbúrò yà gba àdéhìí wa ọlọ́run bẹ lọ́dọ̀ ṣàdédé làwọn gbọ́ gbàgbà gbogbo gbígbà ànábì ní ìdí ẹ mọ ohun tẹ̀ ń gbọ́n wọn sàbí làmọ́ ànábì ní iná làṣọ́ọ̀tù sọ́kọ̀rọ̀ òkúta ńlá gbàǹgbà kan tọ́lọ̀ ti sọ ọ́ nù ná láti àádọ́rin ọdún sẹ́yìn tọ́lọ̀ ti sọ ọ́ nù ná ó sì dé sálẹ̀sálẹ̀ náà lóhun tẹ́ gbọ́n ẹni pé iná ọkẹnu nínú àdéhùn mi àníbi tó bá jẹ́ òmìnira kìá mi ọlọ́run pàṣẹ pé kí wọ́n lọ wọ iná wa iná ta wí yìí ìjánu ti ń bẹ fún iná jáànámà seventy thousand ni báwọn mọ̀lẹ́kà bí wọ́n ti alágbára tó ń seventy seventy thousand mọ̀lẹ́kà iná yóò máa di ìjánu kọ̀ọ̀kan iná mú tẹ́tí pé wọ́n rí i pé yàjòrò náà wọ́n máa wọ̀ ni. ọlọ́wà ní iná àlẹ́yìn mọ́ sọ́dà tún yẹnni pé ilẹ̀kùn náà tó tún bá kọ àlẹ́yìn wọ́n ó tilẹ̀kùn náà wọ́n ó tì mọ́ wọn ní gbáyìn ní tìpátọ́ lágbára tí ò ní ṣe sí wọ́n tó gbìlọ́kọ̀ àlẹ́yìn àbúwàbúwà gbogbo ilẹ̀kùn náà pátá wọn ò ní ṣí kankan lẹ̀ fọláyẹsẹ̀ tí wọ́n nà mí ní àkàlà sọ kò ní sẹ́ni tí ó lè sá jáde ó sì ẹ̀fẹ̀ sá àwọn tí ń sọ ńkọ́ àwọn kásánà tó náà mọ̀lẹ́kà tí ń sọ náà. fi ahmadin mumadada ti yẹni pé tùṣàdù ilẹ̀kùn lẹ́yìn wọ́n dì í wọ́n tì í tí ó lè gbẹ́n bí àmì ìdàtìn pẹ̀lú àwọn òpó onírin kan mumadada ti lè tọ́ ga fíofíò fọlá yóò fà wọn àlẹ́yìn báàbù wọn ò ní sílẹ̀kùn kankan fún ànàlẹ́kùn náà àwọn tí a máa ń bẹ mìíràn náà iná òun yàkó lónà mú wásáàkì náà fi náà rí wọ́n tún díẹ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ lọ́wọ́ díẹ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ lẹ́sẹ̀ ọlọ́run sànú wa o ọlọ́run mẹ́jẹ àwọ̀ náà o ṣẹ̀dí tá a ti táyọ̀ wà lójẹ́ náà ọlọ́run fún wa o ọ̀rọ̀ náà là ń gbọ́ wọn o bàbá wa jazairi nínú aisaru tafasir àwọn náà túmọ̀ sọ́lá ọmọ zaa wọ́n ní kọ́wé lòwò tààlà wáyìlà lèkólè hómàzà tì lómàzà ìyàtọ̀wọ́ àdè rọ́bù tàbára kàwé tààlà ọlọ́ọ̀ba ó ń ṣe ìlérí ìyà fún gbogbo àwọn tí a máa ń bóni tí a máa ń yọ àléébù ara èèyàn ọlọ́run ṣe ìlérí ìyà fún wọn kí ni fi ń ìyà fún wọn bí wáádín ọgbọ́n kan tí ń bẹnu náà jẹ́ ànámọ́ nínú ọgbọ́n yẹn yẹsílù bisọdíìdì àdìnnà ọgbọ́n máa sàn ntí máa jáde ńbẹ kìí somi òróró ara àwọn ọmọ náà ètútú tí ń jáde lára wọn ẹ̀jẹ̀ tí ń jáde lára wọn oníhómazà ètí bá máa ń búni lójú ẹni tí ó tún búni lẹ́yìn ẹyin níta àwọn ọmọ gbé mu nu wọ́n ti jẹ́ ògbé dàlùkì àná ọlọ́run dẹ̀ òògùn sí wọn àwọn ọmọ náà igi ẹlẹ́gùn òní wọ́n máa jẹ bí bá ti ń jẹ bẹ́ẹ̀ lẹ́nu wọ́n máa wọ́ jẹ lẹ́kẹ́ wọ́n máa ṣẹ̀jẹ̀ láwọn wọ́n máa ṣẹ̀jẹ̀ wọn ò sì gbọ́dọ̀ mẹ́jẹ̀ ọlọ́run ó fi gbèsè àdánwò fún un gbogbo níjẹ́ bá ti rí pátá jíjẹ ọlọ́run wà táwọn ọmọ náà yóò tún á dá lẹ́yìn pé wọ́n ó tóbi bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ọlọ́run sànú wa o wọn ó tóbi kí ló lè ba àríyàn jẹ dáadáa owó mazà tẹ̀ ló mazà yẹn ni pé kólú mọ̀gòtà bẹ́ẹ̀n gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn pátá àyà bẹ́ẹ̀n gbogbo ẹni tí máa ń bóni tí máa ń yọ àléébù ọmọnìkejì rẹ̀ jáde mímọ yẹn ṣó nàbí nàní ma yálà onítọ̀ ǹjọ́lọ́wọ́ fọ́ni àbẹ̀ntì máa ń sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n yẹ gbóná gbogbo ẹni tọ́lọ̀ ń dálẹ̀ dà tó pé wọ́n sá máa wá wọ́n máa tọ́ pinpin wọ́n máa wá lébo rẹ̀ kálí bá a fi bó. alẹ́bi jama máa lahun wàá dáadáa o ìyá sábò anna máa lahun àkàládàá o. ìròyìn méjèèjì ń ọjọ́ ti homaza àti lomaza yẹnni pé jama máa lahun ó jọ ó jọ ó láti fi haram ó kọjá láti wí halal halal lọ́dọ̀ rẹ̀ gbogbo ntọ́wọ́ ẹ̀ bá ti bà lówó ni halal gbogbo ntọ́ba lé tọ́wọ́ rẹ̀ ọba tó ní haramu. wọ́n á dáadáa o àṣọ ó bẹ̀rẹ̀ sí ní kà lákàtúnkà lákàtúnkà wọ́n á rọ̀fà mi kí dára o iye tó rẹ̀ ń lójúmọ́ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ lọ́mọ̀ kí wọ́n lọ fẹ́ fowó ń ṣe o lè hàwá dé ṣe dáre ó ń pèsè rẹ̀ lẹ̀ dáwọn mùsíbà àdánwò tó bá fẹ́ ṣẹlẹ̀ sí nínú ọgbà nínú èrò tiẹ̀ nù. ìyá àṣàbò ànàmàlàwò àkùlàdà ó lè polo owó bí ẹ̀ bá ti lówó tọ́pọ̀ láyà mútu lè kẹ́tìlá ti àmúwálì bí ẹ̀ bá ti lówó tọ́pọ̀ dáadáa yìí ò ní kú. afa wa ń bí léèrè pé wọ́n mẹ́ta kánẹ̀ máa lò yóò jí mí náà ń bò ló ń tiri kà ń bò ló ń tiri gbọ́ pé owó máa ń láàyàn kéje yìí òkú ìnáwó lè gàrú ẹ̀tànjẹ́ lásán ni. lọ́kàn màálù yóò lédò àhàdán là áhùládà kọ́ọ̀rù náà tó bá ti pé owó ẹgbẹ́ tó bá pọ̀ kéje kéye òkú ni kọ̀yí kọ́ọ̀rù náà òkú kọ̀yí ọ̀ wọlé ọlọ́wà ní kálá yẹn pé láyé ọ̀hún lédò màálù owó ọ̀dà ò lè jẹ́ lọ́gbẹ́rẹ́ baliwa ẹnzatina ọlọ́run la fagbára wa àti tóbi wa àìbúra làyé ń bá dáná fèlè xutọ́mẹ làyé tọrọ hànà inú náà xutọ́mẹ ibẹ̀ láàjù sí anẹ́rù mùsítẹ́rẹ́rọ́tù iná tó débi pé oúnjẹ ni alẹ́ tuntun hàtì mú kó lamẹ yóò gbogbo tẹ́ bá sọ ọ́nà ẹ̀ pátá yóò rún ni stefan ọlọ́run wa wa bí ìbéèrè wọ́n fẹ́ ká fi mọ báwo ni náà ń bò ló ṣe lágbára tó wọ́n fẹ́ fi dẹ́rù bà wá kálí mọ́ báwo ni ṣáà ní ẹ̀ báwo ló ṣe rí. wọ́n bá yá náà ọlọ́run wá sàlàyé rẹ̀ pé náírà lọ iná ọlọ́run ni iná ti ń jó wèrè wèrè iná tó ṣe pé ajóni lára yóò ti jóni débi ọkàn iná lẹ́yìn mọ́ sọ́dà yẹn ni pé iná náírà. على أولئك الهمازين اللمازين مطبقة مغلقة الأبواب إلى كنا موت مواني في عمد ممددة يعذبون في النار وما في يجوى ننونا pẹ̀lú àwọn òpó ná kìrìbìtì kìrìbìtì lè tó gùn wàláwò àlámù kẹfẹ́ àkóńtà bíbùn bíà bóun ni wọ́n máa fò kó ná kìrìbìtì ńláńlá bóun ni wọ́n ti máa fi jẹ àwọn ọmọ náírà ọlọ́nìkan lọ́wọ́ bẹ́lẹ̀ yìí ń ṣe rí o látàrí wípé lámìó tẹ́lẹ̀ yánà lọ wọ̀ lákẹ́ fi yá ti bóun ni ó ṣe rí ọlọ́wọ́ ọmọ ẹni gàgà. ẹ̀kọ́ wò láwọ̀ àkọ́ inú sóra yìí ẹ̀kọ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé tẹ̀kọ̀rìyẹ́r àkí ìdàtìlìbáǹsì wà lìjàzá iṣẹ́ àfimúlẹ̀ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú. àti kú àwọn kan ti kú àwọn tá àti ìkú àwọn náà padà kú bá a bá wá kú tán ọlọ́wọ́n wàá gbé wa dìde fẹ́rẹ́ ní gbogbo ẹ̀dá tó bá fẹ́ kọ́ yẹ kú kàn ń fàyàkùn alùpùpù sì kù màtí ọ̀bà tó jẹ́ àdìde náà kàn ń fàyàkùn náà ni wọ́n fà fèrè gbogbo ẹ̀yin gbogbo egun tó ti tó ti já kutukutu ọlọ́run pa yín láti ẹ̀rọ ní kẹ́ ẹ̀ sọ́ di pàtà gbogbo oríkèé ara tó ti sọnù. So e kú láti di eh, plane, crash apá kan libya apá kan ní ghana ẹsẹ̀ nàìjíríà ọwọ́ gbogbo ẹ̀ pátá yẹ sọdí padà ó sì sọdí padà anabi ibrahim aleyhi sọdá tó wà sọdá wàyí ti kọ́lá ibrahim rọ́bì àrìní kì í fàtó xìlì mọ́tà ibrahim ni rí ọlọ́wọ́ bá mi òkú tó ti kú bò ló ti máa ń sọ ọ́ dàlàyé ọlọ́ni kọ́lá wàlà tó omi àbò nígbàgbọ́ pé ìmí ọlọ́run lè sòkú dàlàyé ni àmọ́ gbàgbọ́ wàlákin lèyàtúmọ̀ yìí nà kọ́ níbi mo fẹ́ fojú mi rí báyìí kọ́kà mi ò lè bá a dáadáa kọ́lá fàkóz arúgbó àtàmìnà bọ́ìrì ọlọ́ni lọ wá oríṣi ẹ̀yẹ mẹ́rin fàṣọrọ wọn nà ilẹ̀ wá dùn wọn orí rẹ̀ kó gbé sọ́dọ̀ rẹ̀ wá kún ńgbọ̀ bá kún tán ìtọ́ba ju orí òkè ìtọ́ba ju gbá ju gbogbo ẹ̀ fúnmadé ran ọwọ́ náà lẹ́yìn náà kọ́ máa ké sí wọn tòlótòló ọ̀kín o adìẹ o yà tó náka sàn ya ògbọ́n wà bọ́ lẹ́yìn tí ń pọ̀ sẹ̀sẹ̀ ni. yẹ́nì pé àyà yìí àbí sóra yìí ó ń ṣe àfimúlẹ̀ pé a ń láti gbàgbọ́ nípa pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lẹ́yìn ikú sáré ni a títí ń bẹ lẹ́yìn ikú kọjá sáré sáré gan tí ń bẹ ń bẹ gan apá àárẹ̀ ọ̀ka. nínú ẹ̀kọ́ tí ń bẹ ń atahdir minal gibati wa namima ìwáni níṣọra kó bí òfófó ṣíṣe kó n bí ọ̀rọ̀ ẹ̀yìn sísọ. ìmọ̀ sọ̀rọ̀ ọmọ nìkejì lẹ́yìn ní ti bàjẹ́ ẹ̀ mọ̀tọ́lọ̀ fi wé ní alukurani ayọ̀hìbù àhádùkù àyíyá àkúlà láhmà àkìyí mẹ́ta. nígbà tí tọ́mọ yíyan bá kú tí wọ́n á yọ̀ bẹ́ẹ̀ tì tó bẹ̀rẹ̀ sí ní gé lékiri lékiri sí ní jẹ́ ntọ́lọ̀ ń fi ọ̀rọ̀ ẹ̀yìn tó fi wé nu. ojúṣe aláwọ̀ bá sọ́nà láwọn àdéhùn ọ̀sán náà. wọn àtàbílà ìbùnà abbas wọn rìn lọ níjọ kan wọn wá rí kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan anabi ní abdullahi bin abbas wo sáré méjì tá a gbà kọjá ìnáwóma láyọn àdàbàn àtòkù kìíní àtòkù kejì ìyà burúkú ìyà tó lé pọ̀ ní àfi jẹun. wọ́n máa yọ àdàbàn fi kẹ̀bí yẹn lójú wọn sì ní ọ̀nà táwọn dá tí a fi ń jà wọn yàtọ̀ lágbára báwọn lójú wọn wọn ò ká kọ́ràn ńlá ànígbà ni bala ìnáwó kẹfìyà ẹsẹ̀ ńlá sì ni. ibi tá a fẹ́ lò ní pé ama àdúgbòmà fàkàyìn náà yẹn ṣe bí nàmímà ẹnìkan náà méjì olófòfó ni ẹnìkejì bọ́tọ̀ kò ní tábà bọ́tábà kò ní farabalẹ̀ kí tọ́ ọ dá tán bọ́tọ̀ kò ní kùn là ìtọ̀ ìbá àdásí lára yẹnni wípé atọrọ ẹyìn àtòfófó ṣíṣe méjèèjì ní àwọn kàbá ìrí ẹsẹ ní ẹsẹ ńláńlá lọwà atahabir ìwani níṣọra kùnbi àwọn àwàwọn nínú àwọn ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ atẹ̀ndídò bíl mùtàrí nàbẹ̀lẹ̀ àmúwá àwọn tó ti pé wọn ti gbàtàn jẹ́ pẹ̀lú owó tọ́lọ́wọ́n bá fún wọn ìpín alákìyèsí wípé mọ̀jẹ̀ owó mọ̀jẹ̀ iṣẹ́ ìtàn mọ̀jẹ̀ ọ̀tàn ọ̀jẹ̀ o owó rẹ tọ́jọ́ lójú kò lè gbọ́ láàmì ìyá ọlọ́run tọ́ba jẹ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ o àfi kọ́ ya ná owó nǹkan òfin ṣe rere nínú ẹ̀kọ́ tí mẹ́ńbẹ̀ bàyá àná ṣèdàtì àdábì náà wọ́n fọ̀gbọ̀n àti àyà yìí ó ń ṣe àlàyé nípa bóò nìyá ná bóò ló ṣe lágbára tó bóò ló ṣe burú tó wọ́n ní yọ jẹ́ èèyàn ní tí a bá sọ ọ́ náà báyìí kò ní iṣẹ́ nǹkan kan kù yọ jẹ́ tanyanyan ni sọ gbọ́n tó bá ti wọ́n náà ò ní kú ọba ti ń fẹ́ gbóòórùn kú báyìí oríkèé ara yóò tún máa sọ jí padà ni ọlọ́ni bàdánnáhùn yẹni pé bí iná bá ti ń jẹ awọ ara wọn ti ń fẹ́ jẹ tán báyìí àtúbà wọn tó pààrọ̀ ara mi torí kíni lìyàdókò làdá ká lè gbádùn yàrá dáadáa bí ẹ ṣe gbádùn ẹsẹ bó ṣe gbádùn sìnà bó ṣe gbádùn olè jíjà bó ṣe gbádùn tẹ́tẹ́ wàá gbádùn nánà ọlọ́mọṣẹ́ ọlọ́mọdé o. abáyọ̀nù kẹfìr kọ́lọ́nkọ́mọ nìkẹ́ bàbá. ثلاث بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر suratul asri sóra tí ọlọ́run ti fi asiru ìgbà ọlọ́run fi búra wal asri yẹni pé aksamallahu ta'ala bi dari kìí ṣe bọ́lọ̀ ń fi rọ̀lẹ́ ayé búra kìí ṣe rọ̀lẹ́ ayé asiru àsìkò ní ń jẹ́ bẹ́ẹ̀ ìgbà tá à ń lò nínú sẹ̀mí oníjẹ́ asiru aksamallahu bidar ọlọ́run fi gbà àkókò ìntàn ló ń lò sẹ̀mí ọlọ́run fi gbóra lima fi mina ajá ibi kódọ́rọ́ ti láàyè àdá láti àlà ábọ́mọ́tì torí ti gbà kọ́nu ìgbà kó àwọn nǹkan ìmọ̀ ìmọ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ká tí ń ṣe àfihàn agbára ọlọ́run léè tí ń tọ́ka sí bọ́lọ̀ ń ṣe gbọ̀ngbọ́n bó ṣe tóbi tó. ọlọ́run ti gbàbúra lórí kíni ìnàlè ìnsáàlẹ̀ làfihàn kọ́sìrín. ó fi gbàbúra lórí pé gbogbo tí ń jọ máa nábì ádámà pátá gbogbo tí ń jẹyàn pátá làfihàn kọ́sìrín wọ́n wà ní òfò wọ́n wà ní àdánù wọ́n wà ní ọ̀parun wọ́n wà nínú òwò tí ò lérè nù. sáwálé sáwọn náà lè fìgbà búra bọ́lọ̀ ń ṣe fi búra yìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sóra wàdúhà wàlẹ́lì ìdá sájà wàlẹ́lì ìdá yàwùṣà wàlẹ́ àásìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèwọ̀ ni káwọ́ fi ntọ́yàtọ̀ sọ̀lọ́wọ́n bá búra mankana halifan fadiya halifilila ẹ bá fẹ́ búra ọlọ́run nìkan ní kí ẹ búra tó o bá ti á lè fọlọ́n búra àwọn olùyà smooth lágbẹ́nu ẹ̀ dákẹ́. abdullahi bin masoud ó nílé an ahlifa bilayi kaadiban ahabu ilayya min an ahlifa bigairi wa nasadik kí n fọlọ́n búra lẹ́yìn tí ń parọ́ ọ̀yà ńlá ju kí n fi nǹkan míì tọ́ yàtọ̀ sọ́lọ́ ń búra lẹ́yìn tí ń sòdodo lọ. ẹbọ kékeré oníkéèyàn fọlọ́ ń búra kó fi nǹkan míì tọ́ yàtọ̀ sọ́lọ́ ń ké búra. yààfin mátẹ̀gbẹ́ aṣọ funfun lórí bẹ́ẹ̀dì wọ́ ilẹ̀ tí wọ́n sùn bí ebúra bàtà ebúra èyí fọlọ́ búra òjijì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ńlá táàlì fún bí abáyékun ẹ mẹ́fà àwọn bàbá yín búra ẹ mẹ́fà àwọn ẹ̀yà yín búra ẹ má fi nǹkan kan búra tayọ ọlọ́run ọba ẹni bá sì fọlọ́run búra fún gbàtí tó pẹ̀lú ẹ̀ yẹnni pé láyà jù sọlẹ̀ lẹ́hàn abdàn yóò sì máa ilà abìlà àwọn tá a jẹ́rú sí ọlọ́run bá jẹ́rú sí ọlọ́run tòótọ́ o fàyín nílùú kọ́sà gbẹgbẹ́rẹ́ láì ṣírí kan torí pé ìfi nǹkan tó yàtọ̀ sọ́lọ́ ń búra ẹbọ ní ẹbọ sì ní ìyá rẹ̀ nù nání. ìwọ̀n lọ́pọ̀lọpọ̀ àwọn àdúgbò kọ́nà kọ́sà ni wa wọ́n ní ẹ̀mẹ́ ń bá fẹ́ gba ilé lọ́dọ̀ tí wọ́n ń bì yóò fi máa búra pé tó ń bá kọ́lé wàdúgbò kó gùn ọ́ pàun àṣírí kò ń bá dẹ̀ kó fọ̀rọ̀.

tọ́ba rẹ̀ ń tó ti agbó wà sí ibi kàtó ni ọlọ́run má jẹun òní fi máa búra láti arí bàbá àgbà bàbá ara nù kan lọ́wọ́ nígbà ní orú wọn ni mo wọ́ ìmáàmù mọ́tò láti lè mi èmi ká ti fi búra. ẹni pé o ti gbẹ̀sẹ̀ ńlá o ti dẹ́bọ kó náà wàá dẹ́bọ. èèwọ̀ ni o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi nǹkan kan mí ìbúra yàtọ̀ sọlọ́wọ́n ọba. ọlọ́ni gbogbo ẹ̀dá pátá gbogbo tí ń yéèyàn pátá gbogbo ọmọ ànábì ádámà yànyà làfihàn xɔsẹrin ní ẹ ti wà nù àdánù ní ẹ ti wà nù òfò ní ẹ ti wà nù ráre ní ẹ ti wà nù ọ̀parun ìlàlẹ̀bí na àmẹ́nu àfàwọn tá a bá láwọn ìròyìn mẹ́rin tí ń bọ̀ ìlànà àwọn ìlàlẹ̀bí na àmẹ́nu wàhámi lọ hàt wàtàwọ́ àṣọ bìlẹ̀ hàt wọn wọ̀tàwọ́sọ òbí sọ̀bùr. àfàwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣé tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ orí méjì wàá ò sọ báàdùn báàdùn báàdán bìlísìm sákìbìlì hàkọ́ tábàkanú wọn tí wọ́n ń gbara wọn níyànjú wọ́n ń sàsọ́ọ̀lẹ̀ fúnra wọn wọ́n ń ṣe wàásù fúnra wọn pé òdodo ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ẹja wo dì mí wọlé amẹ́lẹ́ tó hàn ti la àṣẹ ọlọ́run yẹn jẹ́ káwọ́ máa tẹ̀lé wọ́n sọ́bùrẹ̀ àlàmẹ́ríkà ẹjẹ́ tó wá ṣe sòrò ká ní farada lórí ta gbé dání. nínú tẹ̀síìrù ahmed bàbá ní wọlé àwọn sọ̀rọ̀ yóò kó sí mọ́lọ́wọ́ tààlà bìdáàrí ọlọ́run fi gbà ọlọ́run fi búra lè máa fi torí àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ti bẹ́ẹ̀ nù gbà wàhíń bàrí àtàwọn àwòsọgbọ́n àwòkẹ́kọ̀ọ́ àríwòye ètòkọ́nùgbà yọ̀tàdá lòbíà àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ nù gbà wọn àfi máa ń tọ́ka sí kùdìrátìlá agbára ọlọ́run wàhíń mìíràn àti máa rẹ̀ tí ò lópin wàhíkìmátì àti ọgbọ́n òye ìtọ́kọjá òye ọgbọ́n tó kọjá ọgbọ́n ètí ń bẹ fọlọ́ ìnàlẹ̀ ìnsánà la fi kọ́ sẹ́rin yẹnni pé ìnàlẹ̀ ìnsánà la kọ́ sẹ́rin fi amálì gbogbo tí ń jẹyàn pátá ẹni tó ti sòfò ni níbi gbogbo sẹ́rẹ̀ tó ṣe ló ti ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ wà á máa lò hàn àníṣẹ́rẹ̀ tí ń bẹ lé ayé ó ń gángan nípìnlẹ̀ orí ibu rẹ̀ iṣẹ́ tó gbélé ayé sẹ́wọ̀n ìyá lẹ́tì tó kẹ́hùn fílẹ̀ àlàáké ọ̀gá ni ó sọ ọ́ dẹni ìparun òní ó mú jìn sọ́fìn ìparun. wàhálà yẹn gbọ́dọ̀ ìnàlẹ̀ ìsánì làfẹ́ ọ̀kọ́sírí ó ní jawab ó ní dáhùn fún ìbúra ètò síwájú. ìlà lẹ́bínà àmínú yẹn ni pé ìnàbà nílé ìsánì ọ̀kọ́sírí fi ánú àlìyé ani gbogbo tí ń jọmọ ẹ̀dá ènìyàn pátá ẹni tó ti pàdánù ẹni tó ti sòfò ẹni tó ti parun òní wọn ẹni tó ti kàgbákò ní wọn ìlà lẹ́bí náà takọ̀dọ̀ ẹ̀ ti kọ́dà sọ àyíhà àfàwọn tí wọn bá ní àdìẹ ọkàn tó dáa tí wọn gbà wípé ọlọ́wọ́n ọba ń bẹ̀ wọ́n fa àṣọ fọlọ́n níbi kámẹ́sì wọ́n tún nígbàgbọ́ táwọn tíra àtọ́lọ́n sọ̀kalẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n gbà wọ́n gbọ́ àwọn màláìka ẹ̀dá tí wọ́n fojú rí wọ́n gbà wọ́n gbọ́ wàá sọ lé wọn tún wá ń ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ṣe pé tí màá yọlọ nínú ma hàrọmọ lọ gbogbo tó náà bá ṣe léwọ pátá ìní ata kété tí wọn jìnnà sí wàá ò sọ báàdùn báàdọ bẹ́ẹ̀ lápá kan nù wọn òní ń fapá kejì ní ẹsẹ sùúrù ẹjẹ àṣefaradà ẹ alẹ́ ti tẹ́tí tápẹ́lẹ́ àná fọ́ọ̀sọ̀ dàáyín fa àwọn ẹ̀jẹ̀ tó ṣe wípé àwọn ẹ̀mí tó lẹ àwọn ẹ̀mí tó ṣe pé má nìrè ò tí ì jiná ìmọ̀ fà á bẹ́ẹ̀ ìmọ̀ jẹ́ ẹ̀rùn láti dáhùn ẹ̀jẹ̀ wọ́n fi sọ́ọ̀bù àlà fún ìrètò àhàn bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń gbara wọn yànjú pé sùúrù láti lèyìn ó fi ráwọ̀ ẹgbà o sùúrù lèyìn ó sì lèyìn ó fi ní gbowó èlé o sùúrù lèyìn ó sì lèyìn ó fi mọ́ odidi owó tó tó kọ́lé lèyìn ó fi gbé lọ sí mẹ́kà èyí ò ní farada torí tọ́lọ́ ni o. fàáwùlà alimustafinun àwọn tọ́lọ̀ ń ṣàyàfi nínú sóra yìí ó mọ̀ rọ̀bìhún làwọn tí wọ́n jẹ̀rẹ̀ alifaizon làwọn tí wọ́n jẹ̀rẹ̀ làwọn tí wọ́n yege tí wọ́n mọ̀rí bọ́ kò mìíyà ọlọ́run. nínú aisaru tafasir wa jazayiri kọlọmbanike baba wọ́n ní kọ́ọ̀lùhù tààlà wọ̀lẹ̀ ánsìrì ìnàlẹ̀ ìnsáni láfi àkọsìrì. wọ́n ní àyà mẹ́tẹ̀ẹ̀ta nǹkan mẹ́ta ló kọ́nu ìdájọ́ ó kọ́nu màkúmọ̀ náà lẹ́yìn ẹ̀ńtà gbẹ́dàjọ́ lé lórí káà ó kọ́nu wọ́n màkúmọ̀ bẹ́ẹ̀ níta fi ṣèdájọ́ ó tún kó dání. fàlẹ́ hukmu kí wọ́n á ní ìdájọ́ ni wípé wọ́n dájọ́ talẹ̀ntì adájọ́ lé lórí ọmọ ẹ̀dá ènìyàn ni yẹn ni pé wúwà máa hákàmà bí ìtàn àlà ìdájọ́ onídàájọ́ tó lọ́wọ́ bá dá lórí gbogbo èèyàn pátá wípé ẹni òfò ni wọ́n ẹni tó ti parun ni wọ́n ẹni tó ti àlákà ni wọ́n ẹni tí ń bẹ́ẹ̀ nù payín kẹ̀kẹ́ ìlà yìí lo oní ẹni tí ń jọmọ ẹ̀dá ènìyàn. alimakuma aleyhi ẹni tí wọn gbọdọ àjọlẹ lórí ká wọlé ìnsán ọmọ ẹdẹ nìyẹn ni ọmọ anabi adama alimahakomo bee kí ni tí a fi ṣèdájọ xosirọn oní òfò fọta ni limanlamiyo min fẹjọ bá gbọdọ ń bọ tí o tún gbélé ayé rí kò níṣẹ rí kò níwá wàrí bẹ̀rẹ̀ wà nàjàd èrè iyege lílà mímọ́rí bọ́ kó ń bí òfò ní jẹ́ tẹ̀lé kankan ilá lèmọ́n àmàlú àfàǹtí àbáwò lọ́wọ́ bá gbọ́. wọ́n á mi lò sọ̀rọ̀ hàt tẹ́tún wá tẹ pẹlẹ mẹ́sẹ̀ rẹ̀ níṣìṣe wàtàwá ọ̀sọ̀ òbílẹ̀ ọ̀ wọ́n tún wá ń gbára wọn níyànjú lórí àti máa sòdodo bákan náà wọ́n tún ń ṣera wọn létí lórí àti ṣe sùúrù lórí àti ní farada. bàbá ní ó wà kọ́sàmù ìbúra ńlá lélẹ́yìí jẹ́ o aksamu lọ́hùn bíi ọlọ́run fi búra kí lè búra àlẹ́ ansoro ó wà dárò kó lò gbogbo ti ń jẹ́ ìgbà gbogbo ti ń jẹ́ àsìkò kìí sẹ́rọ̀ lẹ́yìn ayé ni a ti máa ń tún fún yín gbogbo ìgbà pátá yálà ọ̀sán rẹ ni òru rẹ ni ìyálẹ̀ta ni àṣálẹ̀ ni gbogbo ẹ̀ pátá ọlọ́run fi búra lórí kíni ìnàlẹ̀ ìnsánà náà fi kọ́ sẹ́ni yẹn ni pé fi nùkfọ́ọ̀nù nínú àdínkù nínú nínú ọ̀parun nínú òfò lọ́mọ anábì ádámù wà o. kí ló fà á ibi àyìnṣu fi kábàdé wáyà mútu àlájá nàmẹ wàhálà ní gbogbo gbà lórí àjàmù nígbà tí ó bá tún wá kú ló tún wọnà já nàmẹ fàyà sàrùkú làṣẹyìn yóò wá pòfo gbogbo nǹkan hátà nẹfṣà wò tẹ lórí ẹmí rẹ. àwọn ò wà ní sòfò àwọn tẹ́ bá gbọ́ lọ́nkọ́ tẹ́ bá ń ṣiṣẹ́ rí fáwọn láì sàtìnáwó mu lọ́wọ́ sàálà mi nílẹ̀ kọ́ sírì àwọn yẹn lọ́n sàyà àfi wọn kó n bí pé wọ́n sọ̀fọ̀ fáwọn rọ́ọ̀bì ẹ̀hún náà àwọn nìkan wọ́n jẹ́rè gbẹ́rù kọ́ sírín àwọn òní ṣọ́ọ̀tì wọn òní pọ̀fọ́ wọn òní rọ̀fọ́. bí sábàbí dọ́kọ́ lẹ́yìn àlìjáná ta torí pé àwọn wà àlìjáná yìí ni pé ń fẹ́ wà àlìjáná sifatul iman ari lára rẹ̀ yóò kọ́ nígbàgbọ́ yóò kọ́ ní sọ́lọ̀ náà lẹ́yìn tó bá gbọ́ ló ń gbọ́ iṣẹ́ rí ó tẹ̀ ń pẹlẹ́ mọ́ ìwà rí ó fi kún ó ní farada sùúrù oríṣi mẹ́ta ní bẹ́ẹ̀ afọ́bùrú àlàtọ́hàn àti là èyí ó ṣe sùúrù lèyìn ó fi láti ọlọ́ǹtẹ̀lẹ̀ afọ́bùrú àmà àfíyàtì là gbogbo tó lọ́wọ́ bọ̀ fẹ́ẹ́ kò sẹ́ni tí ó wù kó mutí kó ṣe jayéjayé kó ṣe bèrèbèrè ìfaradà lèyìn ò ní lèyìn òfin ní rọ́ọ̀lù ẹ̀ṣẹ̀. sùúrù ẹlẹ́ẹ̀kẹta asọ́bùrù àlà àkàndárì láìlì mọ̀ọ́límẹ̀ àwọn tí bá ń wá nù kádàrá léyìí tí ó dùn mọ́ nínú owó lọ ni olè jáni ni wọn lọ́rùn gbà ni yàn lásìdẹ́ǹtì ni ọmọ kú ni ayá kú ni bá ṣe sùúrù yìí fẹ́ lè kó mọ̀ èyí ó ṣe sùúrù lórí àwọn kádàrá ntí kádàrá bá gbé wá léètọ́ lágbára èyí ó ṣe sùúrù. ìyẹn ni pé àwọn tá àwọn tá a bá rí nǹkan mẹ́rin lára wọn àwọn yẹn ti jèrè àwọn òṣòfò bìdòkó lè hìmìlì jánà torí pé àwọn wà lè jánà dàrú sàádà ilé oríire àìnípẹ̀kọ́ ńlá lè jánà tọ́ba ń sọ nípa ìmánì ìtọ́lọ́wọ́ bá wí ń bí àti ìmánu bìlà ìyẹn gbọ́ ló ń gbọ́ ìyẹn gbòjìṣẹ́ rẹ̀ gbọ́ ntànàbí mú wá ìyẹn gbàgbọ́ oní alukurani alápàlẹ́ àtẹ̀sí òdodo ẹ̀sìn islam. iṣẹ́ ìwà níṣẹ́ rí alfarailu àwọn sẹ́tọ́lọ̀ nǹkan pa tó sí lọ́rùn ẹ̀yàn fa ìyẹn òmójútó. nàwáfílù àwọn sẹ́tọ́lọ̀ tó kéèsè dandan màtíyàn bá sẹ́yìn yóò fi gbalá dákọ́ ni ìyẹn òmójútó. wọ́tàwá àsọ̀ bìlẹ̀ ìdíkébì àǹtíkọ́ọ̀dì yìí wọ́n tún wá ládìí ọ̀kan òdodo sọ̀rọ̀ ọlọ́run sẹ́sìn ọlọ́run títírọ̀ ọlọ́run wọ̀tàwọ́sọ̀ bẹ̀ sọ́bùrì ìní pé àwòsàn báàdùn báàdùn bìlẹ̀ hákì apá kan ní wọn wọ́n máa fúnra wọn wọ́n máa ṣe sùúrù wọ́n máa ṣe wáàsí fúnra wọn pé òdodo ni ẹja gbé dání níbi ọ̀rọ̀ wa níbi iṣẹ́ wa ọ̀rọ̀ òdodo àdéhùkọ̀ òdodo wọ̀bì sọ́bùrì àlàzà àdìkà ẹ wá já ṣe sùúrù lórí rẹ̀ kálíbà kúlé lórí kò jẹ́ pé kó dé bá wa wọ́n wáyà ń takido lè ha kọ́ wọ́yà kó lu bí wàyà amálù bí máa jẹ́ àbí arọ́sọ́lù sọ́lọ́lá àrọ́sọ́lá iṣẹ́ wa yóò jẹ́ ntọ́da lórí òdodo lórí ẹ̀sìn òdodo yóò wà níbàámu sí ntánà bí mo wá fún wa nínú ẹ̀sìn yóò wà níbàámu sí tìrọ ọlọ́run àti sínú òjijì ńlá sọ́lọ́lá àríyí wàsálà fàwọn bí dáálé ka yọ mìíràn àwọn ntá ṣe ó tá a náà wà gbọ́ ọláwo ní bẹ́ẹ̀ fún súra yìí súra tó làwọn asiri súra tó gbangba ni ìmáàmù ṣàfihàn wọn ní sábà ti pọ́lọ́ ọba ọba sọ súra míì kankan kalẹ̀ mọ́ nínú kùránì yàtọ̀ sí súra tó làwọn asiri làkàfàt kìlá tó yẹn ní pé ní súra wọn ó jẹ́ àmọ́ tó lè jẹ́ kéèyàn ó sórí ibú kí ó ṣe tí ó fi sórí rẹ ọlọ́njẹ́ àmọ́ ìdákẹ́jọ gbóńtà kàálẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin lèyìn ó fi jọ lórí ibú wájú ọlọ́run lèṣitìmáàdì alàtọ̀ríkì nàjà súra yìí ó kó àwọn níta lè ṣe tá a fi là tá a fi mórí bọ́ kùnbìyàn lọ. ìmáàmù ṣàfihàn sọ pé law ma anzala allahu ta'ala ala khalqihi hujjatan illa hadhihi súra làkàfàtì. tọ́lá ọba ọba sọ súra kankan kalẹ̀ mọ́ tí ò sọ ẹ̀rí kankan kalẹ̀ mọ́ láti inú kùránì àtọ́jú súra yìí kì bá sì tọ́ àwọn ẹ̀dá. súra yìí ìlú makalo náà ti sọ̀kalẹ̀ ẹjẹ́ àwọn tí bàbá wa ibùdó kẹfìr ẹjẹ́ àwọn tí wọ́n wí kátó mọ́ wa lọ. bàbá ní wàlẹ̀ ánsìrì iná lè nsánì láfi ọ̀kọ́sìrì àwọn náà tún ánsìrò wọ́n ní sàmánì ni ọlọ́run fi ayé ọlọ́run bóra. fọ́nrán ń jẹ́ sàmánì ó ní ìlọ́bíbọ̀ ọmọ ànábì ádámà lálàfo ìlọ́bíbọ̀ rẹ̀ ó ń ṣe rere ó ń ṣe bíi gbogbo ọtí lónìí gbà ọlọ́run fi bóra. fàákì sàmàtà hàn lábi dáàlìkà lánàlì nsàn lẹsẹ̀ kó sèré ìgbà ọlọ́run fi bóra lórí pọ́nmọ́ ànábì ádámù ní òfò lọ́wọ́ nínú ìráre nínú ọ̀parun fàṣásìnà mi jíǹsì ìnsàn. ọlọ́run wá sẹ̀yàfi nínú tí ń jẹ́ràn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn tí wọ́n ní sófò àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ wọ́n foríkèríkè ara wọn wọ́n fi ń ṣiṣẹ́ rè wàtàwáfà òbílẹ̀ hákè àwọn ní àlẹ́ hákùn bẹ́ẹ̀ àdáwùtọ̀ hàn gbogbo ntọ́lọ̀ ń pa wá láti ẹgbẹ́ àṣe gbogbo ẹ̀ ní ń ṣe gbogbo ntọ́lọ̀ ní àjìnà sí gbogbo ẹ̀ ní ń ta kété sí wàtàwáfà òbí sọ́ọ̀bùrì bákan náà wọ́n tún fúnra wọn níyànjú wọ́n gbara wọn níyànjú lórí àti ṣe farada lórí àwọn mùsíbà lórí kádàrá lórí ìṣùtá èyí tó bá ṣẹlẹ̀ sí wọn lọ́sùn gbàtẹ́ ń pààyàn láti dáadáa tí wọ́n sì ń kọ́ tí ọ̀dà tí wọ́n ń kọ́ fún àwọn èèyàn ibi tá a dúró sínú lọ́la lágbára ọlọ́run a tún máa gbé sóràtò tàkà fòrò àti sóràtò lọ́kọ́rin hàn kọ́lọ́n kó sọ wájú ọ̀la lọ. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أحسن الله إليكم jazakumullahu khairan abiláwọ̀ àtàwọn àwọn ṣèpá ní ẹ̀sẹ̀ rẹ̀ kátàtà fún wa náà kójú sàánú láǹfààní láyé bá ti jọ gbẹ̀ndẹ̀ àlùkìyà ṣàlà àmà gba ìbéèrè nítorí wọn ní ìbéèrè kan méjì láti ká náwó wọn ní kọ́mọ́ pọ̀ nọmba one nọmba two nọmba three nọmba four nọmba one. Assalamu béèrè tí mo fẹ́ béèrè ni pé lórí pé báyà ká máa rọ irun àbí ká máa rọrùn pé wo ni ó tẹ̀sùn wọn jù ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ẹ̀rí wá pé lóòótọ́ ni ọmọ anábì sọ́lọ́ bá lọ sílá ó kú jọ ọdún léyà. ìbéèrè méjì ni wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè aláwọ̀kọ́ ni pé ìhàwó ní sẹ̀rí àkọsílẹ̀ rọrùn rọrùn ni pé. الله أكبر الله أكبر rabbana lakal hamdu sàlẹ̀ rọrùn ìdáhùn ni pé rírọrùn láwọn àsìkò kan yóò jẹ́ ní tí wọ́n fẹ́ fún wa láti ṣe àsìkò mi mẹ́tí ó jẹ́ mẹ́kìrò o àsìkò tí ó jẹ́ mùsàhábò tí mọ́sálásí bá kún fọ́fọ́fọ́ ohun ìmọ̀ọ́mù tún wá kárí àwọn jẹ́ bẹ́ẹ̀ ní mọ́sálásí mọ́sálásí kún fọ́fọ́fọ́. ohun ìmáàmù àwọn tí wọ́n bẹ ń sáfù aláwọ̀kọ́ gan tipátipá ni fi ń so níbẹ̀ ń àrọ̀rùn wọ́n fẹ́ ká rọrùn ọ̀sẹ̀ pé àwọn tí wọ́n bẹ ní mọ́tíláṣí wọ́n ń gbóhùn ìmáàmù ní pàtàkì láwọn àsìkò tí lo ọwọ́ mi gbogbo ń àbí ìmáàmù gan olóhùn agogo ni ohun ẹ̀ bí nínú báwọn kéèyàn rọrùn sòbí yẹn bá ṣe nígbà tí yẹn ń dáríwó lẹ̀ mọ́ṣáláṣí ipò tí wọ́n kò ní kàńtọ̀ sínú tó àlẹ́tọ̀ láti rọrùn tó ìmọ̀ọ́mù bá ti jákè táwọn ìbọn ti ń wí. ọ̀dàpọ̀ òun rẹ̀ lọ́ọ̀lẹ̀ àbọ̀ òun rẹ̀ há tò nílò ṣe sí báwọn kò sí ní tó burú láti rọ irun. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹnìkan náà ti bèrè ẹ̀ ń ta ẹ̀jẹ̀ apẹ́gì ẹ̀ àsìkò sì fún díẹ̀ káyọ̀ gbogbo tẹ̀síìrù tó díẹ̀.

ìbéèrè wọn yé wa mi wọn ní obìnrin kan kò rí ìdíjókòó nílé ọkọ ẹnìkan wá ní à lọ́wọ́ twenty five thousand naira wà á bọ̀ ṣe ọ wà ga ó jókòó nílé ọkọ. ni pé obìnrin tí ọba rí lé ọkọ jókòó sí ọkọ yẹra rẹ̀ wò ná ìwà yóò bá ní obìnrin ọmọ wa wú olóhùn olórí ọkọ kí ni wàá rẹ bó ló ti ń ṣe sáwọn ẹbí ọkọ ọkọ rẹ gan bó ló ti ń ṣe sí bí ọkọ bá wá ojú wo ló fi máa ń nà ìṣesí wo ló fi máa ń sọ pé ẹ má wà padà máa ń mi òun láti ṣàkíyèsí lẹ́yìn tó bá jẹ́ pé ní tó wá níwà ní sùmọ́tò ti bẹ́ẹ̀ náà àwọn kọ́ sàǹgbé wọ́n sàǹgbé sọ́ọ̀lẹ̀ wọ́n sàǹgbé wọ́n sàǹgbé sọ́ọ̀lẹ̀ ó yẹ kọjá pé síhìrì ìta àti wíńdò ní ìkànnì ni sọ̀rọ̀ fún yẹn pé ọkọ̀ ò ní gbogbo ọkọ tí bá ti ń rí wọn máa kórìíra rẹ̀ rókìyà tó bá dáa ni wọ́n ṣe fẹ́lẹ̀ yìí rókìyà tó yanjú dáadáa ni wọ́n ṣe fún ọrọ̀ ajé bí ìgbésẹ̀ máa transact business tẹ̀lé ni pé àwọn tó máa ń sọ gbólóhùn bí ami tí wọ́n tí gba àwọn káàkiri wa ṣé ó kó ní ẹ̀rọ sọ. ẹ kú ọrọ̀ ajé kò dáa láti máa fi kíyàn òòsàn gbàgbọ́ dípò báwọn ẹ̀kọ́ títa ẹ̀kọ́ ríra o lóun jẹ́ máa ta o ajé ọ̀wá rárá jẹ́ ta o lóun jẹ́ jèrè rẹpẹtẹ o ọlọ́wọ́n mọ̀ wá o bẹ́ẹ̀ káwọn bá àjọ yorùbá níbi àwọn gbólóhùn tí ọ̀dà o ìbéèrè wọn àdúrà burúkú ni àdúrà ṣe gbèsè oníkọ́lọ́mọ gbàgbé ọlọ́run ìsọba ti máa ń gbàgbé àwọn ọ̀rọ̀ kan bẹ tá a máa ń sọ a máa ń ṣe ládùúrà ni ṣùgbọ́n ìwà ẹni tí ò lẹ́kọ̀ọ́ tí ò máa ń ti sọ pẹ̀lú ẹni tí ń bá sọ̀rọ̀ nígbà tó pé ẹ ọlọ́run kọ́lọ́run sá máa bà tí a ọ̀rọ̀ burúkú ni ọwọ́ àtọ́lọ́run di bàṣẹ̀jẹ́ náà ọlọ́run má jẹ́ kí tiwọ́ bàjẹ́ láàwí gbólóńtọ́ dànù ìlẹ́kọ̀ọ́jà kìí sára o wọ́n yàn pàdé àlọ́fẹ́ sí ẹ̀sẹ̀ ni ó tún máa kọ́lẹ̀ fọ́ náà. ẹ má jó nígbàgbọ́ òdodo wọn ò kọ́rọ́ lọ ní ardul mahsha ibi tọ́lọ̀ wọn bó ti kọ́ àjọ a ọ̀kọ́ lọ́lọ́run bẹ̀. sòbíyàn bá wá ṣe eré dáadáa tọ́wọ́ àlùjẹ́ náà dìbò ọ̀bí mánì bá ti tó bí sẹ́rí bá ti pọ̀ tó lèyìn ó fi máa rí ọlọ́run lèlẹ́bí náà àṣàlù lè ṣọ́sínà wá zìyàdà ọlọ́run gbogbo ẹni tó bá ṣiṣẹ́ rẹ pátá pẹ̀lú ìmánì tó yanjú ìwà tó dáa wọn ọ̀kọ́ wà lùjẹ́ náà nìyẹn zìyàdà bẹ́ni pé wọ́n tún wá rọ́lọ́run sójú báyìí so múmi ní ọ̀rọ̀ lọ́run lójú ṣùgbọ́n láyé ń bí ìkọ̀sẹ́nì kan ti ọ̀rọ̀ lọ́run ìkọ̀sẹ́nì kan ti ọ̀rọ̀ lọ́run èyí sì fọlọ́run lálà yá àwọn lálà lónìí mọ̀rọ́lọ́run tó dúró báyìí ti ń bá mi sọ̀rọ̀ àjẹun lórí ìrìkúrì lórí. bá tiẹ̀ rí màláìka àlè láwòrán bọ́lọ̀ ń ṣe dá ànábì gangan sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́mẹ́jì péré lórí malako jìbìrì láwòrán bọ́lọ̀ ń ṣe dá ojú wa ilẹ̀ láti fi rí màláìka wọ́n sì wà láwòrán èèyàn láfi láǹfààní láti rí wọn èèyàn lè rí màláìka èèyàn lè má màláìka ni ló fi jẹ́ wípé ẹni tí èèyàn máa rí èèyàn ó ṣe dáadáa sí i. ẹni tí yàn ọmọ rí èyàn ó ṣe dáadáa sí kọ́mọ̀ jẹ́ pé mẹ́lẹ̀ẹ́ká kan ní wọ èyàn wọ̀ jìbìrì yìí má sábà wá sọ́dọ̀ ànábì àwòrán èyàn ni ó wà ẹ wà déètì wọn márùn wọn làwọn bẹ ànábì ìjọ kan ṣèyídì làwọn rí arákùnrin yọ sáwọn aṣọ ẹ̀sà funfun ní ní kò sẹ́ńtọ́ màrí lẹ́yìn ọ̀rẹ́yìn ànábì ní tọ̀ ọmọ oníbèrè ti ń béèrè wọn mọ́rù ní ọmọ jìbìrì lónìí àtàkùn yóò àndínmù kó máa mọ̀rọ̀ dì ní kò wá kọ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn ni. tó ti yẹ èèyàn lè rí màláìka o láwòrán bọ́lọ̀ ń ṣe dáa ṣùgbọ́n lè wá láwòrán èèyàn tó ní máa pọ̀ ní. ṣanko ṣanko.

ó mbembe, ń hasbi allah láìla ilà huwa tẹ́lẹ̀ parí méje lànà sí láàárọ̀ méje ń allah wa dáwọ́ la la ńlọgọ́rùn làwọn mímu kọ́ra alhamdulilayi anabi a ṣe mẹ́wàá tọ́ba tó wáá ká ìrojú pọ̀ ẹyọ kan subahana alhamdulilayi aláwọ̀ ni lati fifty and méjì nǹkan thirty akọlọgọ ńlẹfẹsẹ ẹsì thirty mẹ́ta ẹsì kaka mẹ́wàá kan ọyún mẹlò dọgọrùn ìmáyé lọ six thousand and sixty one nǹka nǹka yìí àwọn àti abùlùkà fún báwọn ní sábẹ́ ṣe fà á seven million seven hundred and seventy seven thousand seven hundred sódìyẹ àti gbogbo tí yóò bá ṣe níjọsìn kò yẹ kí sáré mi ọ wà ń bẹ kí wọn wá kó tẹsùbà àrùn bíi tàwọn bíi iṣẹ òbúlálà lọ́wọ́ sànà wa subhanaka allahumma rabbani wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka adakọ owó ìpẹ́ bá mi dá o owó ìta ń dá o náà sì ń bẹ́ńlẹ̀ o.